Parique. Uau. bàbá condition tí mo bá ọmọ mi yẹn kò tẹ́ mi lọ́rùn ọmọ mi là ń sọ̀rọ̀ èyí bàbá. àìmọye irú ẹ̀ ó dé gbólúgbó olúgbó mu mọ́ra ni bó ṣe á dé àfikà mọ́ra àtúnṣe là á gbúdọ̀ á wá. lọ́ọ̀rẹ́ wá àwọn tí mo pọ̀ ṣẹ̀ ronú sí dáadáa kọ́ ọ bẹ̀ bó o rí ẹni ọ̀hún gangan bẹ́ẹ̀ bó jẹ́ ìyàwó bó jọmọ bó jára alé bó bá ti dáríjì ọ gbogbo ètùtù tá a bá ṣe yóò wá gbà nírọ̀wọ́ ìrọsẹ̀ gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé fún ọ nínú ilé. ẹ ẹ wo bàbá mo ti sọ fún yín lẹ́ẹ̀kan mo ti ronú sínú létí tí bẹ́ẹ̀ ṣe sọ fún mi mi ò rò pé mo ṣe ẹnìkan kan jẹ́jẹ́ mi ni mo máa ń lọ mi ò ń nìkan jà èèyàn ń ṣẹ̀ mi mi ò ń ṣẹ̀yàn àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tí n bá délé máa lọ ronú sí i máa pa àwọn èèyàn mi jókòó ó ṣeé ṣe káwọn náà nílàákàyè pé ah ẹ ronú síbí ẹ ronú sọ̀hún tí n bá délé. fi bẹ́ẹ̀ o fi bẹ́ẹ̀ o. ẹ ẹ àmọ́ ẹ bàbá ìyẹn bẹ́ẹ̀ ọlọ́run púpọ̀ bàbá condition tí mo bá ọmọ mi yẹn ò tẹ́ mi lọ́rùn ẹ wo aṣọ tó wà lọ́rùn aṣọ yẹn dọ̀tí. aṣọ wèrè á dọ̀tí. Ah, ẹ má pọ ọmọ mi ní wèrè ọmọ mi ni ọmọ bíbí inú mi ni ṣé àìsàn díẹ̀ tó ṣe ìlú tí wàá dípẹ́ ń pè wèrè. ó kí láwa pè é. ó dà bàbá ẹ wò mo fẹ́ bẹ̀ yín ni ẹ jọ ń torí ọlọ́run ẹ wò bí a bá ṣe máa máa pààrọ̀ aṣọ tó wà lọ́rùn yẹn èmi ò mind láti wá èèyàn tó máa máa máa pààrọ̀ aṣọ yẹn ṣe gbọ́. ẹ ò tó bá jẹ́ pé bò bí wọ́n ṣe fẹ́ nu kò sí wàhálà àmọ́ èmi ò rí nǹkan kan nínú kí aṣọ wèrè ó dọ̀tí èmi ah. ò rí nǹkan kan bẹ́ẹ̀ owó ní ọ̀nà àwọn ọmọ tí ọmọ pààrọ̀ rẹ̀ ń bẹ ń bí kí ni wọ́n bẹ náà. ẹ má wọ mi ò mind mi ò mind máa máa náwó ẹ. àmọ́ ẹnjìníà gbogbo eléyìí tá à ń sọ yìí dùn kó gírí mọ́ kínní ìfalẹ̀ mọ́ torí bá a bá falẹ̀ mọ́ ó léwu o ah, ó léwu ó lè kúrò lórí ọmọ kó bọ́ sórí ìwọ gangan. Ah, ah, tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tètè máa lọ ẹ jẹ́ n kó gírí mọ́ máa máa rí yín láìpẹ́ ṣe bọ́. falẹ̀ mọ́ ni o akọ́gi kì í sojé ẹjì ní àdíẹ̀díẹ̀ o. ìlú rẹ̀ yìí ọkọ rẹ lọ́ọ́ díẹ̀ díẹ̀díẹ̀ o. dá mi lóhùn. ọkọ kí lẹ ti fẹ́. omi. ẹ ní mineral ó tutù dáadáa o. mineral bá o n kí ni omi pure water ni kò fún mi mineral tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ó ṣe jẹ̀díjẹ̀dí burúkú ni wọ́n máa tún tà ń sùn wọ́n máa láwọn fẹ́ tà ní seventy naira níwà ìjẹ̀díjẹ̀dí dẹ̀ ni. ilé àwọn omi tó máa ń ṣèyàn lóore lélẹ̀. mo need ojú ẹ̀ ti máa ń rí máa rí pé ó máa ní àwọn boyfriend tó pọ̀ dáadáa láwọn company tó pọ̀ lóríṣiríṣi jọ kò sí kan tó lè sọ fún àwọn man friend ẹ̀ pé mo ń wáṣẹ́. ẹ ń wáṣẹ́. yes wọ́n lè bá mi wáṣẹ́ ìjọ tó Ọlọ́run ṣé wàá ṣiṣẹ́ ń bì. mi gbọ́. ṣé wàá ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù wa. kí wàá ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù ẹ̀ ń bì. bẹ́ẹ̀ni. ẹ kò sí wàhálà mo lè wá ṣiṣẹ́ ń bì gbogbo àwọn kí ni ṣé supermarket náà níbí hmm. <laughs> gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ní bì kó bá mi make sure kó kọ sínú ìwé tó bá kọ sínú ìwé tán ni màá lè fi mọ̀ bóyá mo lè ṣe bí àbí mi lè ṣe táwọn máa fún mi lówó. ìyẹn máa wọ̀ rí torí àwọn wáyàn mọ̀ yẹn sọ bẹ́ẹ̀ o. ó yé mi ta ló máa fẹ́ mi lówó. ìyẹn ṣáà máa wọ̀ dá tó máa ṣẹ́ mi nìkẹ́sì. Okay. Ṣọ́gẹ̀ ni. Ẹ jọ, èló lẹ́ ń ta àwọn mọ́tò yìí? Ẹ ká sọ wọn lẹ̀. Mọ́tò. Hmm. Èló lẹ́ ń mọ́tò yìí? Ẹ sọ̀rọ̀ èló lẹ́ ń mọ́tò yìí? ilé hmm, hmm, tí mo wá gangan rẹ range rover ẹ jọ ẹ lórí range rover yìí. ó ti yé mi. ó ti yé yín. bẹ́ẹ̀ni ẹ wo bí kádìlà ni. oh really ẹ̀ tó ń ta mọ́tò yìí. ok ẹjọ àǹtí èlò ni mọ́tò yìí ṣé mọ́tò yìí. ẹ ẹ lónìí. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mọ́ kánjú kan sọ̀rọ̀. ẹ má wọrí má bá yín páàkì gbogbo ẹ̀. ẹ má wọrí jẹ́ kí n túwọ́ mi tì mọ́ láì. ẹ jọ èlò ni venza yìí. venza hmm. range rover hmm. gbogbo ẹ̀ ẹ má wọrí má bá yín páàkì everything. Ah, ẹ sọ iye tó jẹ́ fún mi kí n lè mọ bí mo ṣe máa prepare ara mi. ẹ má wọrí ebi Venza ni. Mm. ẹ jọ Venza yìí àti Range Rover ẹ bá mi park ẹ ẹ bá ń kó gbogbo ẹ̀kọ́ sínú ah. nylon bag kan ẹ jọ ẹ ṣe kí àwọn nǹkan jù ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. Venza. Ah, ẹ ra ti. ẹ ra ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ láìkí pẹ́sù láìtì. Ah. Toyota pencil pencil light. pencil yìí ọ oh, mo ti lò láyé John so mo really like ẹ mọ kò ń function dáadáa kò ń rìn dáadáa ṣe ló máa ń ṣe túpẹ́túpẹ́. ẹ láìkì ọ̀rọ̀ bọ̀ yìí àbí fj cruiser tó wà lẹ́yìn yẹn. ọ̀hún oh, mọ́tò ayé àtijọ́ ni wọ́n mm. oh, ti lò sẹ́yìn sẹ́yìn sẹ́yìn. ẹ̀ẹ́n èwo ló ń yẹ yín. àwọn Venza iná ń lò ń sìn ọkùnrin tẹ bá wọ Venza ó mọ̀ máa gbé yín fòde ọlọ́run bá ń gbọ́ mọ́ ọkọ̀ ayé ah, ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó ẹ ra ẹ dẹ̀ kú nàwó ẹ̀nì ẹ ṣẹ́gun ẹ kú dìde ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni àní fi wẹ̀ sọ fúnra wa ọlọ́run àjẹkọ́dún jìnnà síra wọn ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ àríire bára wa ṣe. ẹ ṣé o àmọ́ rí bá ti ṣe àmọ́ rọ́nà gbégbá àmọ́ àmọ́ àmọ́ ríjà àmọ́ rí mo ẹ ṣé. ẹ jọ tètè bá ń pàṣẹ àwọn mọ́tò yẹn ẹ jọ máa mọ́ padà bọ́ sí yìí o mi ò ní pẹ́ dé ẹ jọ ẹ ṣé gan-an mo dúpẹ́ wọn ẹ ṣé. wèrè tó wò ah ó mà ga o abẹ́ẹ̀ rí arábìnrin tó lọ ń sìn yìí ẹ rí bóyá fine ó dá mi lójú pé ah lédi iṣẹ́ ìjà ni o. so kì í ṣe pé bóyá o ti wà ládùúgbò tẹ́lẹ̀ tó ti ń ṣe báyìí káàkiri. no mi rírí o mo ti ẹ̀ rírí first time tí màá rí lélẹ́yìí mode of dressing ẹ̀ ló wá yà mí lẹ́nu jù ẹ́ bóyá fine tó tún ah, ah. ìgbà tó tiẹ̀ wọlé tó ń mú gbogbo ẹ̀ káàkiri mo ṣàwò pé ojú yẹn fẹ́ jọra yín sísá yìí ni mo pè é. yàrá o rárá wèrè ń ṣe sísá mi àyúrọ kò ṣe sísá mi. Ah, ọmọbìnrin dẹ fine lóòótọ́ ó dẹ̀ dàbí kó ṣe bẹ̀rẹ̀ ní lóòótọ́ tí wọ́n bá dẹ̀ gbìyànjú láti ràn án lọ́wọ́ ẹ jọ ẹ má bá mi sọ̀rọ̀ wèrè láàkó tuntun náà dẹ́ fún mi lówó. kò sí wàhálà hmm. ọ̀rọ̀ tí ó ti yé. ẹ wá ọkú. Ah, ah. má bínú lè mọ ẹ kí ló dé. ẹ fún mi lówó. gbà lọ́wọ́ mi. mo bọ́ àgbà kejì yẹn sùn mo bọ́ àgbà eléyìí twenty naira yẹn five naira mọ́. olówó bìlúwọ́ olówó bìlúwọ́ lórúkọ àgbẹ̀kú ẹnikẹ́ni ní orúkọ ikú kíkú pa ni tàkàtà bá ń bá ń lórúkọ èso ọ̀daràn ilẹ̀mú kẹ̀ǹtẹ̀ bí ẹni sùkú lórúkọ ọba ìlú ayé jiná bá rọ́ mu. bàbá ẹ gbà mí ẹ gbà mí o ah, second ball mi rè second ball mi ni alẹ́ àná alẹ́ àná ló bẹ̀rẹ̀ ọlọ́run ní kí kí àwọn tájọ́ ń gbélé kọ́ assist mi ah. eh, ni mo ní òkè kílẹ̀ mọ́ kí mo wá bá yín ẹ jọ ń torí ọlọ́run ṣé ṣé ọ̀rọ̀ tẹ́sán ò ti ń fẹ́ ṣe báyìí ṣé ó ti ń bọ̀ báyìí o. Hmm, ẹnjìníà ẹnjìníà imi ìtú ti ṣẹlẹ̀ o. kí tún ni kí ni. ìmí ìtú ti ṣẹlẹ̀ o. a ní kí ló tún dé. ọmọ yín tó wà ní ìkáwọ́ mi níbi àárín mọ́ ó ti lọ àárín lóru èní mọ́jú èní. àbúrò yín bàjẹ́ ìyàwó èrè mọ́ tilẹ̀ ọmọ tèmi fọ́sùn mi. ẹnjìníà yín náà mọ̀ pé ọ̀rọ̀ àwọn aráabí yìí. tí bá tí bá gba yín lójú ọlọ́ngbọ́n kan tó wò yín sọ̀rọ̀ wọn àtọwọ́ lébọ̀. èmi ọmọ tèmi ọmọ bíbí inú mi ló sọ àlọ́ lábẹ́ yín kí lè wá ń wo wèrè fún ẹ lóògùn ni. wò ó gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ mo ń respect ẹni mo rò pé bóyá o lo àwọn oògùn kéékèèké o ò dàgbà tó mi o mo kàn ń pè ẹ́ ń bàbá torí pé mo believe pé bóyá olóògùn ni. wá gbọ́ mi ò lóògùn o àmọ́ mo léèyàn tí mo bá bẹ̀rẹ̀ sí dín pẹ̀lú ẹ tó o bá sun sẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́ta péré wá wá ọmọ mi jáde fún mi. gbẹnu tó bá sọ̀rọ̀ sórí ibi tí ọwọ́ mi bá bà létí ẹ torí ibi tí ọwọ́ mi bá bà létí ẹ wọ́n máa rò pé ọkọ làyọ ni òun tí ó ṣí èrè ni. wá gbọ́ mo fún ẹ ní ọjọ́ mẹ́ta péré kó o fi wá ọmọ mi kó gbádùn èkejì ẹ tí mo mú wá ìyàbúrò ẹ yìí kó náà gbádùn láàrin ọjọ́ mẹ́ta ọ́ọ̀sì má bẹ́ẹ̀ fa ohun tí ò ẹnjìníà ó ti wà òkè ara ẹ ti yá sọ̀rọ̀. nǹkan kò mi understand. ara ẹ ti yá gidi she is very okay. ọkọ ní six ní ìtọ́ ní five. Oh. <laughs> ọmọdé yìí ah. babaláwo gidi ni mí mo kàwé ah, ah. wọ́n ní ojo bá ta wai wai. balẹ̀ tá wàìwàì bóòrùn bá yọ amọ̀ ah. ni gómìn ara ọmọ yìí ti yá kàn jẹ́ pé ah, ọmọ yìí tí ìwọjà ni o tó bá jẹ́ kó pọ̀ ju léyìí lọ ni a jẹ́ wípé aṣọ ọmọyẹmọ ọmọyẹ ti rìn wòwò wọ́dí à àmọ́ bó ti wá wà yìí náà olójú bàbá aláwo tó lè ṣe ah, awo tí ò bá gbójú bó bá tẹ́rí sí orí àpá àmọ́ babaláwo bíi tèmi ògbójúlóògùn tí sọmọ àjẹ́ ń kó <laughs> péńtì ni lójú tiwa. pẹ̀lú nǹkan tí wọ́n ń sọ yìí sí ẹ fi dá mi lójú sí pé ààrẹ ti yá kó sí nǹkan kan tó ṣe mọ́. Hmm. àmọ́ ó wá kó nǹkan kan tó lò fún ọ n táwọn ìwọ lọ lò ó. kí ni kan fún odindi oṣù kan o gbọ́dọ̀ jìnnà sọmọbìnrin yìí o. a gbọ́dọ̀ jọ máa wà papọ̀. bẹ́ẹ̀ni one month. wọmi mo ń bọ̀. sorry dear. É káàsán É kí lẹ fẹ́ bá mi ra o. ẹ jọ mọ̀ mo ń béèrè èèyàn kan ní àdúgbò yìí gbọ́láhùn ló lọ. gbọ́láhùn bẹ́ẹ̀ ni. ọmọ mi ni o ṣé ò sí o ṣé ò ṣe pé wàhálà o. <laughs> not at all ma kò sí wàhálà kankan ma ọ̀rẹ́ mi ni ládùúgbò mo kàn wá kí ni. Ah, ọkàn mi balẹ̀ ah, bọ́láhùn ò wá sí nílé ó jáde ẹyin ó lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan ni ah, ọmọ wo mo wá lé ní kó bá mi mú yín lọ o ah, Wàsíù ah, ìyẹn kúkú lè jókòó sínú ilé ń kó máa play géèmù Wàsíù dákun ìyá mi mò ń bọ̀. wàásù wàásù tí ọgbà pé ń pè ẹ ni. tí mo wà tí mo wí gbọ́ ẹ kò burú ìgbà tó bẹ̀rẹ̀ sí ní kà lóhùn àásọ̀ yẹn gbẹ. àlejò tó dúró ẹ̀gbọ́n ẹ̀ ni wọn ń béèrè wá bá mi mú wọn lọ bá a lọ́dọ̀ rẹ̀. ọlọ́run ló nǹkan tó dé àwọn gbélé máa kiri bíi bíi ẹ wo tó o bá dọ̀hùn ìwọ sọ fún un bẹ́ẹ̀ bí ẹsẹ̀ kì í gbélé má lè jó lọ́hùn lọ mú bá wọn lọ́hùn ó jẹ. má jàre ìyá mi kò ṣe o kò Ọlọ́run yọ ẹ̀gàn ni o. Mama ayé pẹ̀lú ọ̀fọ̀. How are I'm fine. Hmm. I'm so sorry mi ò tiẹ̀ mọ̀ pé bí ọmọ tó tiẹ̀ débi ohun tí mò ń play yẹn tiẹ̀ ti wọ̀ mí lórí tó rà rà rà rà rà. Má bínú sí mi jàre. Ah, no problem. Um, mo ti ń pe fóònù látàárọ̀ kò lọ kí ló ṣẹlẹ̀? Nothing kò sí ìrànlọ́wọ́ tó ṣe fóònù mi fóònù mi wà lọ́wọ́ mi náà. sọ̀rọ̀ gan fóun mi ti kú mi tiẹ̀ mọ̀ kó kúra ó mọ bóyá máa ń ṣe yẹn ti kú báyìí after one hour ló máa tún tàn padà kò lè mi ó dẹ̀ ti mọ́ra bẹ́ẹ̀ náà títí. èmi náà ti notice pé ó dà pé fóònù yẹn ò dá mọ́ ó ti ní ìdí replacement. tó ṣe lọ náà yẹn. ẹnì mò ń bọ̀. ọlọ́run dẹ́nu òun fẹ́ gẹ́ yìí ọlọ́run òun fẹ́ ah, òun fẹ́ gẹ́ yìí for me. Mm-hmm. Ah, ah ojoojúmọ́ ló ṣàn jọ mi lójú tó lọ lọ. thank you so much. mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe gan. nǹkan jẹ́ kí èmi àti ẹ̀ tiẹ̀ jọ ṣeré jáde àárá ìsọ̀rọ̀ bẹ́tà lọ́nà. má bínú sà. ẹ má bínú sà ni ìdáhùn sí pé mo ní tolú lọ. ẹ má bínú sà má bínú sà. níbo ló dágbére fẹ́ẹ́ méjèèjì bóun lọ. Hmm, àwọn àǹtí kúkú ni ó dágbére fún. Ah, ah. níbo ló dágbére fún. for the last time níbo ni tolú lọ. torí yóò dé ẹnu géètì kó wá bá mi lóun ti dágbére wọn ti kúkú yìí pé òun fẹ́ lára káàdì èmi kó má pẹ́ o ẹ mọ̀ pé n kò lè má lọ́mú n bá lọ́mú bí i pé mo lọ́ yín ni àdẹ̀ni ráre fẹ́ ná léyìí mo ì pé kó tètè lọ kó má pẹ́. tó o bá tún rí ẹni tó gọ̀jù ẹ lọ kò gbónítàn lẹ́jọ́ tí ẹ̀yin méjèèjì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tí mo fi ń sọ fún yín pé kẹ́ má jẹ́ kọ́mọ yín jáde ọmọ yìí wà lákàtà yìí ẹ̀dẹ̀ aláwọ̀ ẹ̀ láti jáde ó dùn mí fún yìí pé inú ẹ̀ méjèèjì kò sí ìtúwà responsible so èèyàn lè fún yín níṣẹ́ kan kéèyàn fún yín ní assignment kẹ̀dẹ̀ ṣe béèyàn ṣe fẹ́ ẹ̀yin tẹ́ tún dàgbàlagbà all right mo fẹ́ fi eléyìí fà yín létí níjọ́ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ tí mo dé tí mi ò bá Tolú nílé ẹ má jẹ́ kí n dé kí n ṣe sọ fún mi pé kẹ́kẹ́ rù yín o kẹ́ ti kó ẹrù yín kẹ́ everybody ti fine level ẹ̀ kíá torí pé njọ́ yẹn níṣẹ́ yìí máa tọ́nu lẹ̀ is that clear? ṣó yẹ yín. lágbára ọlọ́run irú ẹ̀ kò tún níṣẹ̀lẹ̀. out. out. get out here. wọ́n rí ti méjì kẹ́ ẹ̀ tó báyìí àti fọgbọ́n sọ yín tún di ṣòro ẹ lọ́mọ obìnrin. good afternoon ẹ ká sọ ẹ ká sọ o. jẹ̀bi báwo ló ń ṣe báyìí náà kò dáa o kò dáa náà ìwà ah, ah. báyìí kò dáa kò dáa àjọsọ báyìí yẹmi má pé fún ẹ títí títí ò gbé ó ní gbé ó dẹ̀ ní pé mi tó bá débẹ̀ láti wá sọ pé ó kiri o ò sí mbẹ̀ pé ó ń charge lọ́wọ́ àbí kọ̀kọ̀rọ̀ àwa ṣáà ní kọ̀kọ̀ sọ but nígbà tó dédé ó yẹ kó pè mí náà kó flash máa fi ẹ̀ padà kò dára à kò dá o kò dá o à ó yẹ ẹsẹ̀ tó wá kéré ó débi tó ń gbé mẹ́ wọn lọ sí kókó mẹ́ à ó dẹ̀ lè sọ fún mi ọkọ ẹ̀ kó tó kókó mẹ́ pọ̀lọpọ̀ bọ̀bọ̀ kan tó wà mẹ́ẹ̀ tí ò ní iṣẹ́ tó máa ń rìn kiri ẹ̀ ló sọ fún mi pé ibi ló wà wọn á ní à yẹmi wọn máa gbé irú ibi tó fáìlà dábàá ẹ̀ máa à yẹmi ò lè sọ fún ọkọ ẹ kí n kówó sílẹ̀ fún ẹ kájọ máa gbé bí ó mọ̀ pé kódà kóbìnrin máa dágbé ah, ìlọkúlọ ló máa fi lọ àwọn tó ń ta bonds àwọn onífinance oríṣiríṣiríṣi gate man àwọn ọdẹ náà wọn máa sọ wípé òkè o yẹmi o ẹ sisi ẹ wá o ẹ sista ẹ wá fẹ́ rí yín o torí pé wọ́n mọ̀ pé kò sí ọkọ lọ́dún ẹ ọkùnrin tó ń rí yẹ òun la dé orí obìnrin ah, ah, ọkọ ẹ lélẹ́yìí wálé yẹmi orí pò lọ́gàn kí ló wá ń ṣiyẹ́ wálé o fọ́ọ̀nì ìgànṣá mo sọ fún ẹ pé mo wà nílé ọkọ ó sọ fún mi pé mo ń dágbé ṣé tí ń dùn ẹ ní ilé ọkọ mi ni mo wà. ọkọ. yẹmi. wálé. o ní ọkọ. o ah, ah. ṣe mímí ọkọ. wọn kì í ló ń bi ẹ má bínú mo fi Ọlọ́run pa mi. Ah, má ṣe rékèrè gbogbo tí mo wá ìmúpadà wá gangan mo ti dúró gangan ni mario mo bá dé mo wá jókòó ni o ó bọ́ tó wá ṣẹlẹ̀ gbàgbé ọkọ rárá àdá ọkọ báwo ó tó ṣẹlẹ̀ gbọ̀ngàn ní pé mo ti mọ̀ pé nínú oṣù yìí bíi next month ká lọ registry ó mọ̀ yẹmi wálé ó mọ̀ kó máa tà mo ti níbi kan ti ń design by maṣá ìgbéwó ní ọkọ rárá àdá ní ibò má ọ̀wà lọ́kọ̀ bá yẹn sọ bí bàtà múlẹ̀ ni kò yẹ tí máa sọ pé má yà mí o tí wọ́n máa ní à tí máa fi ẹlẹ́ o orí ọ̀tá wà nìyẹn náà. wọ́n lè wò fara burúkú balẹ̀ kí ló ṣe yalé ti lápá ọkùnrin mo sọ fẹ́ pé mo wà nílé ọkọ ó sì tún dúró tún bá mi ka budget ṣé tí ń dùn ẹ̀ ni. ẹ bẹ́ẹ̀ sọ tàlẹ́ jí orí máa sọ ẹ̀ tẹ́ o ya wèrè ni olórí kú òyìn ah. o ya o sínwó ni. Hustle, uncle's double gbá ojú no he kò gbá ojú ẹ. small boy he walk kọ́ valor. bá lọ́rọ̀ ìyàwó mi lè mọ̀ n bá sọ ọ̀rọ̀ yẹmi náà lómi ló pa àmì fìlà wà mí wọn kàn wojú mi kó sọ fún mi kó fẹ́ náà fẹ́mi kọ́ lọ́kọ́ wáyé mo wò bójú ẹ fọ èsì ń jọ yìí ṣé ò ríran ni mo sọ fún tó bá yẹ ìwà ni. bá mi ti géètì nípa ti fẹ́ jáde dẹ̀ má ẹ bá padà wá sí bíbá ẹ̀mọ́. mo gbọ́ ẹlẹ́dàá mi máa yìnbọn fún yín orí mi máa yìnbọn fún yín ah, irú ìsọ̀tún olélẹ̀. ẹ̀rọ ah. lọ àfihàn. Ah. <laughs> ọ̀lọ́ kékeré ń ta yẹn kò sára tí mi ní fi dalẹ̀ ni yes tá a bá ṣe gbogbo wọn sí ẹ̀ka ṣe tán tó bá ti dìrọ̀lẹ́ máa wá gbé ẹ jáde yes máa lọ sí chopin fún ẹ wà á kàn máa nọwọ́ ni ìkọ̀ báyìí ìkọ̀ báyìí ìkọ̀ báyìí ni mo fẹ́ ah o sọ mi kò ta lẹ́nu tó lè yọ ọ̀lọ́ ẹ́ńjì tó wà ní ẹ́ńjì tírélà ni ó ah. kàn ń wọ́ mi wọ̀kúwọ̀ ni ah! wọ́n mọ́ fún ni òyìnbó ọgbọ́n ṣe ń jìn mí. èrò ẹ̀mí mi ò gbé ah, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o try. ah ah, ah i go bad. Ah. Ah. Oh. Wálé. Wálé. kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì? olóògọ. yes ògọ gidi gan ni. tójú ògọ kan ta ṣé kò lè kó kọlẹ̀ kó tó wọlé ni ó ní kọ́ sí o honestly kí ni problem ayé ẹ̀ ah ó kọlẹ̀ kó lè já wọlé wọn pariwo ẹ wálé o wálé o wálé wo ló pariwo. Ah, Wale, are you insane or something. kẹ́mi kanlẹ̀kùn nílé ọkọ mi kó tó di pé mo wọlé ṣé tó pé mo ṣe wọlé mi ò sí kọ́kọ́ gbá nuisance létí kí ni mo mọ ọ́bìṣì náà. wàá gbà wàá gbà létí ìpò ló ti ya wèrè torí tó bá ya wèrè tó bá kọ ẹ dáadáa ẹ wà á mọ̀ pé wọ́n máa ń kọlẹ̀kùn lé onílé kan tó wọlé ta ló kọ ẹ bí èso kọ ẹ o ọkọ ẹkẹ ẹ èmi á fẹ́ wọ ṣẹkọ̀ọ́sù wọ́n máa sáré kí tó mú kejì sí wo bí ẹ̀mẹ̀ jọ ni bóyá wà ó dẹ̀ sì sọ pé dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀ ló ti rẹ̀ mi bọ̀ síbẹ̀síbẹ̀ màá yí máa rọjú ah ẹyọ ọkùnrin ẹ mà lọ́rùn. Ah, ládùúrú gbogbo nǹkan tí mo ṣe nínú ìgbésí ayé ẹ. ó dàbí òfin mo mo fà tìbò sọ fún pé mi ò fẹ́ mọ́ yes jáde kó ló di wàhálà kó ló di lura àwọn kó ló ká máa lura wa o. kí ni my heart. tó yọ jẹ́ kó ṣì dìde máa tọ́ sí ẹlẹ́nu sí i. Ah. Ah. gbogbo tí wàá fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Rosa. Ta ló kí? No. Gbàgbé kí ìgbà tí ẹ ti jọ wá síbi èrè ọ̀dọ̀ àbúrò dáàdì. Oh, so o ṣì rántí? Yes, now. Ah, um, anyway, um, àbúrò dáàdì mi ò gbé mi báyìí mọ́. Mo um, ti kó kúrò mi báyìí ó tó ọjọ́ bíi mẹ́ta. Eh, pọpsi mi náà kàn wípé bíbá ẹ ti kéré jù fún àwọn àti fámìlì wọn wípé kàn lọ sí bigger apartment so lásìgbà tán lẹ̀ sí kúrò kò sẹ́ni mọ̀lẹ́ tó ń lọ bíbá yìí. ẹ̀ẹ́ eh, mhm. ah, àbájọ mo wò bẹ́ẹ̀ náà. gbọ́dọ̀ um, since yóò dẹ̀ ti sí anybody tó ń gbé bíbá ẹ̀ mọ́ ah, tó dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀mọ̀ọ́sẹ̀ ló ṣe wà mo fẹ́ kó máa wá gbé bíbá ẹ̀ látẹ̀lẹ́ràn bó ṣe wà lọ́dọ̀ mọ́ mi yẹn kò proper at your age ó yẹ kí wọn náà kò ti dá nílé tí kò ti máa dágbé kò yẹ kó ṣe wà lọ́ndà àwọn òbí ẹ̀ then gbogbo àwọn ọ̀rẹ́ tó ń bá rìn pọ̀ yẹn tó bá ti kúrò ládùúgbò yẹn wọn ò ní lè máa bẹ̀rẹ̀ mọ́ mi láìpẹ́ wọn. anybody tó bá wá mi wá síbí bí àlejò bí anybody tí wọ́n bá mi ń bì tí bá sọ fún mi olówó lọ́wọ́ kó lè gbàgbọ́. gbọ́láhàn gbọ́láhàn it's okay it's okay ah, ọ̀tọ̀ ní nǹkan tí mo ti ẹ̀ expect ìbò máa sọ bọ́ ibi bẹ́ẹ̀ náà wà okay now ah, ọmọkùnrin náà náà it's okay. thank you. bọ́ kí nìkan tó rò pé mo fẹ́ sọ. never mind. Eh? Mm, all right. Mo ti mọ̀. Mm mo ti mọ̀ ọ́ wọn bí mi dá tún béèrè yé sísè sí. tí ẹ sọ wò bẹ́yà nǹkan tí mo ní lọ́pọ̀. àwọn bí mi dá kí béèrè kí ni yàtọ̀ sọ̀tọ̀ just tell wọ́n mi máa sọ pé àtòrí ibi ìwọ́nú díẹ̀ bóyá máa nídìí mọ́tò láti máa fi iṣẹ́ sẹ́yìn wá síbi no no no wọ́n bí mi dá ládùúgbò ilé ah thank you so much ah. thank you so eh, much. it's okay it's okay it's okay it's okay Um, kí n fi yàrá hàn ṣé ìwọ ló ní kí nìyẹn wá dúró dè wá ní ó ṣe é bò ó ṣe é bò àbí yẹn náà ń gbé bí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. kí ni kí n fún ẹ ọ̀rẹ́ mi ò jẹ kí ló dé tó ń dáhùn bó ṣe ń dáhùn. torí mò ń bínú sí sọ fún mi olóòyìn ò ló ń pè mí ṣòro kó máa ń gbọ́ nǹkan rẹ kí n máa bínú ni kò yé mi náà kúná mo ń béèrè question kan lọ́wọ́ láti jọ ẹ̀ tó kì í dá mi lóhùn mo ní sòfẹ́ tolú òun náà fẹ́ títolú bá ń gbà yẹn àmọ́ kó tó máa ń ṣe fún yẹn a kì í sọ̀rọ̀ gbàtà tó gbọ́ mo tún gbọ́ pé tolú ló gba bí ẹ fún ẹ mo dẹ̀ wá síbí mo dẹ̀ confirm pé òun náà ló gba bí fún ẹ jọ́nà jẹ́ mo fẹ́ fẹ́ tolú ni kò yé mi náà kó tó ń parọ́ ah, o ò yà mí lẹ́nu sí ẹ o ò yà mí lẹ́nu o. o ní problem gan bẹ́ẹ̀ni ìṣòro tó ní ni wípé o mẹ́tò yẹ kó bá rìn onírọ́ eléke alábòsí tí o mọ nǹkan tó kàn tó ń sọ irú àwọn èèyàn tó fi tẹ̀ yẹn kì í ṣerú èmi ó mọ̀ kébì wọn rọ́pà àti lẹ́ni kò sí nǹkan tí n bá sọ ipò rí bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ jọ ṣé tí n bá sọ fẹ́ pé mò ń fẹ́ Tolú máa nà mí ni. ẹ mo kéré jù láti fẹ́ yàwó ẹ wáyé tó wà fi gbà mí gbọ́ kí ló tó fi ń dáàtú mi náà kí ni nǹkan tó rí tó fi bìlíf pé mò ń parọ́ fún ẹ ọmọ tó sọ̀rọ̀ pa ẹ èmi àti ẹ a ò kọnu síra wa bá a fẹ́ fẹ́ra ṣòtúmọ̀ tó fọ́ ni ilé tó ń wò yìí èmi àti ẹ ti jọ wá síbí rí àbúrò dáàdì ẹ ló ń gbé bí àtàwọn ọmọ wọn kan ó kàn dìde mi ló bá dẹ̀ mú mi débi ló bá sọ fún mi pé kí n kúrò mi tí mo wà yẹn pé kí n máa wá gbé iná ah! àwọn àbúrò dáàdì ibo náà òun ti kọ́lé mi fún un bí mo ṣe dèrò bíi látìgbà yẹn nìyẹn ipe kí n wá sọ fún pé ó wù mí o mo fẹ́ fẹ́ o mi ò mọ bí mo ṣe lè sọ fún un eré wa ti pọ̀ jù ọ̀rẹ́ wa ti pọ̀ jù kò sí nǹkan tá a jọ ṣe papọ̀ bọ̀ kò sí àdéhùn láàrin mi àti ẹgbẹ́ afẹ́fẹ́ ra mo dẹ̀ máa ń gbọ́ ni kò ṣẹlẹ̀ sí mi rí mi ò experience ẹ̀ rí ó ṣeé ṣe kí n lọ báǹsì kí n sọ pé mo fẹ́ fẹ́ kí n lọ bí kó jẹ́ pé ọ̀rẹ́ ló wà lọ́kàn ẹ̀ ló fi ń ṣe gbogbo eléyìí tó ṣe ṣé kò ní bá mi jà. Ah. ó ga o ah. Ah, nǹkan tí mo rò pé tó lè ṣe ni jẹ́ kó ń fúnra rẹ̀ fẹnu ara ẹ̀ sọ bó ń lọ́ọ̀bù ẹ̀ má bàa sọ jẹ́ kó sọ torí pé wọ́n bá sọ ó lè gbẹ létí o. tí bá lọ kẹnu ọ̀fẹ́ sí ó lè bínú tí mo rò ni. bó ṣe ga tó ló ṣe o. ẹjọ́ ìṣe kí àwọn ìjọ ẹ tètè bá mi ṣe ṣe. ẹ kì í àmbọ̀ àmbọ̀. sọ́lù lọ́mú yá fúlómítà náà ẹ wá fún mi. níbo ló wà. Ah, o ṣe ponú báyìí náà tó wà ní oníṣẹ́ lánàá jọ kó gbọ́dọ̀ kó ń bí ìmọ̀jọ́ tó máa tó gbọ́n. ẹgbẹ́ ìjọ ẹ kí a o tẹ́tí gbọ́. ẹ má bìrì ìjọ báwo ni. Ah, ẹ gbọ́ sẹ́yìn ni àfáàrí wáyà. abẹ́ni sá. Ah, mọ́tò mi ni ó ń ṣe wọ́nranwọ̀nran bákan ni wọ́n á ní kí n gbé wá sọ́dọ̀ yín. kí ló ṣe. spíkà yẹn níjà yóò kàn fún mi wàhálà níjà. ẹ ok ẹ fún sùúrù díẹ̀ tábà ṣe tán bí ara báyìí wò sí. Ah, Tókunbọ̀ ọjọ́ má bínú jà ṣé mo lè rí ẹ. ẹ ṣé kò sí. ah no problem. ṣá ọmọ kan tó ṣẹlẹ̀ mi pé má bínú pé mo disturb ẹ pé mo fi ẹ dìde. Tolú ńkọ́. ah that's good mo ti pe nọ́mbà ẹ títí títí tí kò lọ mo rò pé bóyá change number àbí fóònù ẹ ti sọnù ni mo ìwà rí ẹ ń sin inú mi ti dùn dáadáa ah tó pumbo. bọ̀ ọ̀rẹ́ Tolú tímọ́tímọ́ Eh, ní nọ́mbà ẹ ìdí tí mo fi pè ẹ́ kúrò ń bẹ̀ yẹn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ní àṣàṣì pẹ̀lú fàtí èdè àtàṣàṣì pàdé ti pẹ̀lú ra wàhálà ló máa ń di tó bá pè wọ́n gan ni àbúrò mi ni wàá ní sọ̀rọ̀ mi ó yẹ kó ti mọ̀ pójú lásán kọ́ nìkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ó tọ́ ni bọ̀ fúnra mi mo jáde mo lọ sórí òkè mo gbàdúrà three days mo fi wà ńbẹ̀ the third day wọ́n ti ń jẹ́ kó yé mi wípé wọ́n dé mi ni inú port náà ṣe sunday ṣáná sábẹ́ wọ́n á ju kìsìsì the third day báyìí táwọn àjọ àyẹ̀tọ́ báyìí òjò ńlá kàn rọ̀ ni òjò ayọ̀ ó dẹ̀ pa gbàyàn báyìí mo ti wà á yé mi o tó lú o my love my sweetheart my wife mo wá ń wa kiri kí lóun kàn sọ pé ah ìwà báyìí ni mo ti wù sọmọ ẹ ah ṣé wọn tó ṣe tolú rè ah ìwà apààyàn ni wàá láìka gidi gan ni àgbà mo ti ń wò pé gbogbo ibi tí n bá ti rí tolú bó jàrin ọjà má dọ̀bálẹ̀ fún yes bó jẹ́ church má dọ̀bálẹ̀ fún kò síbi tí mo ti rí tolú tí mi ò ní bẹ̀ jọ mo fi ọlọ́run bàbẹ̀ màá rí epo mọ́tò ẹ̀ fún tank kò sí wàhálà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ àjọ débi tó bá wà jọ mọ̀ wá ní kọ́ńtà rẹ̀ jọ tó rọ lọ. ó ti yáwèé orí ẹ̀ ti dàrú o ti six ọpọlọ tẹ́ pé o six ọpọlọ ni o ní dúró síbí báyìí kó wá máa béèrè nọ́mbà tó lọ́wọ́ mi ṣé òun pé kọ́ndíṣàn tọmọ yẹn wà ìwọ ló jẹ́ kó wà bẹ́ẹ̀ àbí so fine kí tún fẹ́ ní nọ́mbà yẹn sí nǹkan tó ń ba ayé ẹ̀jẹ̀ bó ṣe ba ayé ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ tẹ́ pé mi gangan ló ṣẹ̀ ní tí ò ṣe tolú ni ó yẹ kí n yaṣọ mẹ́ lọ́hùn bíbá ẹni wọ́n náà pé mi kọ́ ló ṣẹ̀ ni bọ̀ kò sí àwọn tí mo fẹ́ ṣe fún ẹ má rí. ẹ mo mọ̀ pé nínú bí ẹ kò sí ìwọ tó sọ ìfowó tí ì sọ tó wíyẹ kó pè mí ní aláìdá wèrè olùṣe ẹ ṣe bẹ́ẹ̀ kó bú mi jù báyìí lọ ara mi gbà nǹkan tó máa ṣe fún mi náà ni mo ti sọ yẹn mo fi ọlọ́wọ́ bá bẹ̀ jọ tó lọ mú mi dọ́dọ̀ tó jọ tọkùbọ̀ ọmọ tó wà. tọkùbọ̀ ẹ̀wẹ̀ wọ́ mi wọ́ mi wàhálà láti ṣàmà ti ṣàrẹ̀ kí lè dẹ́ ṣe kí ajá rẹ̀ kó bá mi ṣe mọ́tò kí má tún gbọ́ mi òun ló wò bí Ṣàngó dé. ẹ wà lọ́sà. ẹ so tẹ bá ti tán. ok. wà á jìbọn tó. ok. tolu kí ló ṣe. kò sí. ṣe báyìí dá mi lóhùn ó ń ṣe báyìí sí mi bó ṣe ń ṣe ah, ó máa jẹ́ kí inú mi máa bàjẹ́ ní kíní kan tó ṣe. mò ń bínú ni. bínú ta ló ta ló mú ẹ bínú who is that person ta ni. ìwọ ni ìwọ ló ń bí mi nú. Ah! dunu bọ́lá kí ni problem ẹ̀ gbọ́ngàn náà fún mi kí ni ìṣòro ẹ are you not a man ah láti ọjọ́ ìtí mo ti máa ń wá sí bíbá ẹ ó wò mí pé ẹ̀ẹ̀mejì rèé kí ni chances pé blocks of calcium tó kù yẹn á parí ṣá. Ah, olóye látìgbà tá a ti ń bá yín ṣiṣẹ́ a disappoint yín rí ṣe rí ọjọ́ tá a sọ fún yín pé ó máa rẹ́dì yẹn ló máa rẹ́dì kẹ́yìn kan gbà kọ́kọ́rọ́ ń jọ yẹn ni kò sí wàhálà. ẹ torí pé mo ti submit proposal fún ti ọ̀rọ̀ estate tí a sọ yẹn wọ́n dẹ̀ ti assure mi pé a máa rí gbà ah that's good. so but wọ́n ní tá a bá parí àwọn schools yẹn kò sí bá ṣe rí bá. ẹ ṣe rí èmi kàn fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ níwọ̀n ìgbà tí a ti sọ pé déètì báyìí déètì yẹn ò lè yẹ tí ẹ bá gbàgbé the other block of flats tá a bá yín kọ́ ẹ rántí pé níjọ́ tá pé handing over date níjọ́ yẹn náà la la la hand over. of course. ahẹ́ ẹ̀ ẹ̀ fọkàn balẹ̀. olóyè. Bọ́lá mi nílò ju ibi tó wà sí. Bàpẹ́ ṣé o ti gbọ́? Enjoy your stay. Bye, Daddy. All right there. Daddy, o dáhùn sá. Bàpẹ́ o. O dáhùn wà jà. Kò dé gà. In fact, ibi eh, check owó tó kù. O hmm. ti rẹ̀ di. Ah ah, so fast. Ìyẹn ni mo ṣe sọ pé iṣẹ́ yín kò ní kò ní lé ọjọ́ kan síjọ́ tá a sọ yẹn tó bá di monday máa ní kó mọ wá pick ẹ. What's the name? Túnjí sá. ó Túnjí. ó ní wọ́n làbẹ́rẹ́ kó àkọ́fẹ́ dé sílé tí ẹ ṣe parí ẹ̀. ó ní. ó ah! dáadáa lọmọ yẹn o ọmọ gidi mo mú wálé o. ṣé ọmọ ẹ ti kọrin fún ẹ. ifá tẹ wo ọ̀rọ̀ ẹ sú mi o. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ kó wàá máa gbà mí kó máa jó báyìí ní ìsìn in fact kò jẹ́ kí n gbádùn rárá bá a ṣe ń bọ̀ àti inú mọ́tò báyìí ohun rí ìfẹ́ ìlú west kọ mo wọ́n dà pé <laughs> ṣé kìí ṣe pé ọmọ ẹ tún kọ music mọ ibi tá a ti kó kàbà amẹ́ríkà o. ìfẹ́ àtẹ̀wò ọ̀rọ̀ ẹ̀ sú mi o mò ń béèrè lọ́wọ́ ẹ̀ sí náà ni pé ah, ṣé oúnjẹ tó gbé fún yín lọ́hún ló yàtọ̀ ni àbí ọtún fún yín lówó ń bi tẹ́ ẹ lọ ni. torí pé báyìí délé ẹnjìníà ah, tó fojú kan tó ní báyìí ó tán ló ní pé ìfẹ́ òun òun nífẹ̀ẹ́ òun fẹ́ fẹ́ ẹnjìníà ah, làwọn akíwọ ọmọ yìí wọ́n wá ní ti <laughs> ọmọ ẹnjìníà mo ti aṣọ ìṣàpé bó fọkànbalẹ̀ Ah, a mú táwọn àṣẹ sí. ẹ wo ọwọ́ yín ló ti bá. ẹ wo ọmọ mi ẹ má dáadáa dín lóhùn jàre ọ̀rọ̀ ẹnjìníà wọn ta lọ yẹn ẹ lè bílí nǹkan tí mo rí mo ò rí irú obìnrin bẹ́ẹ̀ rí láyé mi lọ́mọ mi mo ò ṣeré ká ní kò ń ṣe pé máa rí bí ẹni pé mò ń parọ́ ni ẹ bèrè lọ́wọ́ dádì ṣé rí ọmọ tí mò ń sọ̀rọ̀ èyí mo fẹ́ lè sọ pé ó fàìn ju Queen of England lọ honestly mo ò ṣeré ẹ wo ìgbà tí mo lè sọ fún dáàdì pé mo fẹ́ fọmọ yìí dáàdì kan sọ fún mi náà ni pé oníṣòro ti fẹ́ jàre. mi náà ti mọ in fact wo sórí nílùú yìí kò sí nǹkan tí dáàdì ẹ bá fọwọ́ bàbá yìí o ò ní wàhálà lórí ẹ rárá rárá. tí má parọ́ fún yín i'm married now i'm a responsible man i mean i mean kò sí nǹkan tó kù mọ́. Ah, àti ẹnjìníà àti tolú ọmọ ẹnjìníà èmi mọ ní gbogbo wọn eh, kò sí nǹkan tí mo náwó sínú lẹ́yìn tí wọn lè ṣe fún mi fọmọ ìbàdàn orí láti bàbá àti bàbá yìí orí mo rọ ọmọ dáadáa dúkọ kí mo túbọ̀ túbọ̀. ọmọ dáadáa lọmọ yẹn ọmọ gidi mo fẹ́ wálé o ọmọ dáadáa lọmọ yẹn. ó dàbẹ̀ ni pé ìwọ ni mo fẹ́ lè sọ pé ó ń disturb progress mi látijọ́ yìí. how. yes nítorí láti ìgbà tí èmi àti ẹ ti jọ jókòó tá a ti jọ wò pé kájọ fẹ́ra wa gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó òun ni oríire ti ń dé lọ́tún lọ́sì gbogbo àwọn nǹkan tí mo ti lé tipẹ́tipẹ́ tí ò tẹ̀mí lọ́wọ́ ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀mí lọ́wọ́ àwọn lẹ́tà tí mo ti kọ sí àwọn complaints lóríṣiríṣi tí wọ́n ti ẹ̀rán tèmi tán ti ẹ̀ pè mí ìjọ mọ̀ wọ́n ti ń pè mí ṣá ìkan pè mí ní ìjọ́wọ́ náà ó dà pé last week ló pè mí tó ní pé ṣé Gbọ́láhàn ni mo ní yes Gbọ́láhàn ni mí ó sọ fún mi pé kí n máa bọ̀ máa bọ̀ máa bọ̀ pé a ní interview mi ní complain wọn pé but kò sí problem o definitely èmi ni wọ́n máa mú kó tiẹ̀ sọ oríṣiríṣi fún mi anytime tí bá ti dé èmi náà ni wọ́n wá ó ṣètò bíi mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ tí wọ́n sọ lóríṣiríṣi pé èmi ni wọ́n need èmi ni wọ́n need and for a complain láti ẹ̀kan ti wò wípé let us call this guy ebi kó wá sí complain wa due to pé àwọn lẹ́tà tí mo ti kọ́ and for any complaint láti pè mí kan ní Gbọ́láhàn ọmọ arílépajé mọ́ ipe kí n wá sí company wọn ó láti jẹ́ pé wọ́n ti wò dáadáa wọ́n ti rí pé èmi ni mo lè ṣe ni so mi ò lè sọ bí lóbi ṣe ń dùn tó òní tó bá wà wò pé kí n lọ́nà àwọn complaints yẹn ni mo fẹ́ jẹ́ kó sọ fún mi sí òní mo ṣe dúró díẹ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ àwọn complaint kan ti ẹ̀rọ fà mí ní ilé mọ́tò everything pé kò sí nǹkan tí mo fẹ́ o ọ̀dọ̀ wọn ni màá wà lẹ́kì ni wọ́n wà wọ́n tún wá ní lẹ́kì ni kí n move wá fún gbogbo wọn mo sọ wọn pé ilé tí mo ti máa máa wá jìnnà díẹ̀ wọn ni náà wọn ni kí n kúrò bẹ́ẹ̀ wọn ni kí n máa bọ̀ ní eré alẹ́ lẹ́kì lẹ́kì ibẹ̀ ni ọ́fíìsì àwọn wà àti ilé tí apartment wọn máa fún mi dẹ̀ ló wà òkè gan. gbọ́lá eléètò sọ̀kalẹ̀ yìí èmi ò bá àdé àyàn. kí ló ṣẹlẹ̀. ah kó o máa lọ ṣiṣẹ́ kó o máa lọ bójijì lẹ́kì lọ́hùn. ah irú ọ̀rọ̀ mi ò lè aláwẹ̀ kó lọ ṣiṣẹ́ o because tí mo bá fi ẹ̀lẹ̀ kó lọ ṣiṣẹ́ bí ìgbà tí mo finá sórí òrùlé sùn ni. Ah, Bùlọ́n you know how much I love you. Ó dẹ̀ mọ̀ wípé mi ò lè ṣe ìnìdé kí n má rí ẹ. Jọ tún rí Ọlọ́run tó bá bẹ̀rẹ̀ ṣe ń sìn oríṣiríṣi nǹkan ló máa máa ṣẹlẹ̀. Ìgbà yẹn ló máa lọ ló máa bọ̀ ló máa dé ló máa ní eh, oníke assignment kan ní Àbújá oníkíní kan ní Kútúwéǹjì ló máa lọ fún dídí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta. Báwo ni mo ṣe fẹ́ cope? ah no no no no no mi ò support idea yẹn a ah, wà òkè bá ṣe wà yìí o kò ṣáà sí nǹkan tó o nídìí tí mi ò fẹ́ so please jọ torí Ọlọ́run ọ̀rọ̀ agbẹyẹn ti sẹgbẹ kan àwọn tó fẹ́ ṣiṣẹ́ kan lọ́wọ́ ẹni tó máa ṣiṣẹ́ fún wọn ṣó ti gbọ́. Tolu ah, mo understand ẹ gan àní mi náà dẹ love ẹ gan tó mọ pé máa miss ẹ mo ti ṣe là ń pa ẹ I'm a man I need to work ó make sense nǹkan máa dá jókòó bóyá kẹ́mi náà gbé iṣẹ́ kan tí màá lè ṣe pẹ̀lú ọwọ́ mi kó lè jẹ́ all the time kó jẹ́ pé òun náà ló máa ṣe fún mi mo appreciate ẹ̀gbọ́n gbogbo nǹkan tó ṣe kò sí ti mi tí tí mi òun ronú àti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ all the time but Tolu please this time I need to work jọ dúró lọ jẹ́ kí n kàn ti gbìyànjú láti lọ ṣiṣẹ́ mi ò sọ pé mi ò appreciate nǹkan tó ṣe fún mi. Gbọ́láhàn um, mi ò gbà mi ò gbà I know what I'm saying mi ò gbà mi ò fẹ́ wàhálà wò ó ṣòro báyìí ó ṣàmọ̀ yìí pé bàbá mi ní ilé iṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ ayé iṣẹ́ dè ṣí sílẹ̀ gan the only problem tá a kàn ní ìsìn ni pé popsi mi ò tí ì accept ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà mo ò ní ní choice ju kán gbà ẹ lọ because mi ò lè fẹ́ lómi ìwọ náà ni màá fẹ́ so kò jẹ́ ká ní sùúrù díẹ̀ tí pọ́sí mi máa fi accept ẹ̀ tó bá lè dìgbà yẹn mú aṣọ kan máa fún ẹ níṣẹ́ ní company wọn náà ẹ̀hẹ́n ọkàn mi á lè balẹ̀ lórí ìyẹn pé òkè o mo mọ̀ pé màmá rí ẹ from time to time ó possible gan kó jẹ́ company kan náà láti ẹ̀tìjọ́ máa ṣe so that màá lè máa monitor ẹ̀ dáadáa kò ń ṣe eléyìí tó máa lọ fódìdí ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan tí mi ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ ah no no no no àfi tó bá jẹ́ pé o ò nífẹ̀ẹ́ mi tó jẹ́ pé o kàn ń parọ́ tàn mí ni lo lè lọ ṣiṣẹ́ yẹn o tọkàn mi ò yàn dáa fi yẹn bó tó bá ti kú nífẹ̀ẹ́ mi I don't want you to walk. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. Yes, that's what I want. jáde. ibi èlò jókòó sí ni ah, kí ló ṣe you look dull. Mm, mo kàn ní slight headache. Why do you relax no lena? Boya or stress are or something. No, okay, me by now. Mm, anyway, I know you can take care of yourself. Um, <clears throat> báwo ni ọ̀rọ̀ Túnjí tí mo bẹ̀ sọ? <sighs> dáàdì mo ti sọ fún yín láìmọye ìgbà mi ò nífẹ̀ẹ́ Túnjí i don't love him mi ò lè fẹ́ Túnjí now dáàdì ah, ah mi kì í ṣọmọ kékeré ayé ti civilize ju gbogbo nǹkan tẹ fẹ́ máa ṣe lọ́nà ah ṣé mi wá nímọ̀ ẹni tí mo nífẹ̀ẹ́ àtẹni tí mi ò nífẹ̀ẹ́ ni. Tolu you see sórí tí ọmọdé méjì bá ń gègé inú gbọ́ àwọn àgbàlagbà ló mọ ibi tó bá ń wò sí i ohun tí àgbàlagbà bá dẹ̀ jókòó torí tí ọmọdé bá gun igi ọ̀pẹ ó ṣeé ṣe kó má rí èmi ni mo mọ ohun tí mo rí tí mo fi ní kó fẹ́ ní tí mo fẹ́ kó fẹ́ let me tell you ọmọ ńlá ni ẹ́ ọmọ ńlá ni Túnjí ọmọ tá a fi ọlá tọ́ ni ó máa mọ yẹ ju somebody from the gutter. Huh? you know a tọ́jú ẹ kìí ṣe pé àtijẹ àtimu ó tún máa máa máa dì nira fún ẹ by the time tí ẹ bá wà nulẹ̀ tí ẹ tẹ́ tún ti bẹ̀rẹ̀ sí lọ́mọ tẹ́ ń ṣe gbogbo ẹ ẹ gbogbo nǹkan á bọ́ sí rọrùn peace ni mo fẹ́ fún ẹ ìrọ̀rùn ni mo fẹ́ fún ẹ mi ò fẹ́ fún wàhálà ìyẹn ni mo ṣe ń sọ fún ẹ wípé Túnjí ni kò fẹ́. dadi hmm? dadi mi ì lè fẹ́ Túnjí mo ti lẹ́ni tí mò ń fẹ́ mu dẹ̀ lọ́ọ̀fẹ́ òun náà máa take care mi dáàdì ah kò lè tó yìí. shut up shut up kí ni problem ẹ dúró o fẹ́ mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ ṣọlọ ni ẹ ìgbà ọ̀la bí ẹ èmi tí mo jẹ́ bàbá ẹ kò ń tọ́ ẹ sọ́nà ò ń sọ nonsense kẹ wait wait wait wait wait kí ló ṣe kí ló bọ̀ ń pa love wèrè olóńlọ́ọ̀fù káàkiri mo rí ọmọ gidi ọmọ tí mo mọ̀ pé ọmọ alálùbáríkà ni pé kò fẹ́ ah, mo dẹ̀ ń bẹ̀ sọ mo ń bẹ̀ sọ o o kagidi borí irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn. Uh, let me tell you i'm giving you seven days seven clear days kó fi strain nǹkan tó bá ń jẹ́ ìfẹ́ láàrin ìwọ àti that useless boy ó gbọ́ mi otherwise wàá kàn dín nù yọ. Is that clear? Hey, but daddy, it's... Shut up! I've spoken! Nonsense. Uh, daddy! Daddy, I can miss you now. What were you doing? Fẹ́ tún jẹ́ o. I don't fẹ́ tún ṣe é. Àṣẹ lọ́dọ̀ mi. Kí ló dé? Kí ló tún fa ni mo láàrin wa ti dájú? mama kò dáàdì tún ti dé o wọ́n tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú ara wọn o ah jẹ́jẹ́ mi ni mo jókòó sí rẹ̀ bó ṣe wá bá mi nìyẹn ẹ kíní kò fi gan dandandan èmi gbọ́dọ̀ fẹ́ Túnjí ni ṣé dandan ni ah mo sọ fún ọmọ ní mo ti lẹ́ni tí mò ń fẹ́ wọ́n lè bá mi fàyè pé mo láti fẹ́ Túnjí dandan ni ah síbẹ̀síbẹ̀ náà ó yẹ kó gbọ́ràn sí wọn lẹ́nu ni kálàfíà lè jọba nù lé ah, ah ó yẹ kó gbọ́ràn sí wọn lẹ́nu ni ah, màmá kò ẹyin lẹ́mọ̀ mi ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ ṣe mi kí n gbọ́rọ̀ sí dáàdì lẹ́nu ah ládùúgbò gbogbo nǹkan tójú mi ti rí. pátí tí mo lọ yìí ìfà àtẹ wọn pọ́n mi lé o wọn pọ́n mi lé inú mi dẹ̀ dùn ah inú mi dùn gan lẹ́yìn ọba tó wá síbẹ̀ èmi lẹ́ni kejì tán tún pọ́n lé. ó pọ̀ jù. ta lọba tó pọ́n lé ah, ní òṣè àyà olóyè ọlá àtẹ̀mí náà ni wọ́n <laughs> pọ́n lé yẹn. sẹ́ẹ̀rì ìgbà tó wá tó àsìkò donation táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní donate owó kí ló ní kí n donate five hundred thousand jàre. five hundred thousand. bẹ́ẹ̀ni. ṣé yẹn ò pọ̀ jù yà. kò pọ̀ jù ah, àpọ́nlé yẹn pọ̀ torí pé nígbà tó bá fífi pledge ẹ̀ tán mo máa jẹ pé after bíi two three weeks ló tó máa ṣojú pẹ̀pẹ̀ pé ó affect business mi o mo ní di eh, one million. Eh, ẹ wo eléyìí ò débi business mi o kò débi business mi rárá rárá kò tẹ̀lé àfẹ́tẹ̀ ah, orúkọ yín mo fi pledge. orúkọ mi o sure. of course. àyà ah, ló yẹ kó yẹ kó rí bẹ́ẹ̀ ah, nígbà tí wọ́n ṣe gbogbo àlejò tó ń jẹ tó ń mu tó ń kẹ́ òòrùn sí mi o o ó sì wá jẹ́ orúkọ tèmi ni wàá fi pledge nígbà tó ní kan pledge owó bó èmi ti believe pé bí a bí two fifty thousand naira ó ti wà okay for one people yẹn. ẹ wo àpọ́nlé yẹn pọ̀ ju two fifty lọ. ẹ dáàdi kí ló ṣẹlẹ̀ kí ló wá kò tó jì. ní o sọ pé kí ló kí ló wá kò ní kọ́tẹ́ ìṣe sí òye mi mọ́ náà mò ń kọ́ tolú láti bíjọ́ mélòó sí kó pí kọ́ mi ẹni tó tún máa pí kọ́ mi ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ tó ń bá mi sọ ó ń sọ fún mi pé òun ò lè fẹ́ mi kémi wẹ́ni tí bá fẹ́ fẹ́ lọ síwájú ẹ̀ẹ́dẹ́sán kọ́kan fún mi kó bá yín sọ kankan tó jí tó jí ṣé èmi àti máa parọ́ fún ọmọ mi <laughs> kò possible ó ṣùgbọ́n pé Tolú ló bẹ̀ sọ bẹ́ẹ̀. ṣé mo fẹ́ máa parọ́ fún yín ni. Tolú àbí ok má wọlé. kí lè fẹ́ ṣe. no máa gbé dáadé ẹ mi. fún kí ni. no bàbá yẹn ni mo bá lọ́rọ̀. ẹ fi ọmọ yìí sílẹ̀ ẹ fi Tolú sílẹ̀ Túnjí fúnra rẹ̀ gan kò kí ń ṣe bébì kí Túnjí jáde síta kó wẹ́ni tó máa love ẹ̀ tóun náà love ṣé ayé ìsìn kọ́ náà ń fọmọdọ́ ayé ìsìnkọ bẹ́ẹ̀ ṣe bẹ́yìn náà ṣe ròyìn ọmọ tá à ń sọ yìí kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ fọmọ yẹn wé tán ṣọmọ yìí ṣé kò ní lẹ́nìkan tóun náà ti ń fẹ́ tẹ́lẹ̀ ni ẹ ayé wò ayé ìsìnkọ náà fọmọdọ́ rẹ o gbogbo èyí tẹ́yìn ń ṣe yẹn àṣà àtijọ́ ni pátápátá ah, kí ló dé. Ah, ah. ó yẹ kó o support nǹkan tí ọmọ ẹ náà ń fẹ́ tó máa múnú ẹ dùn ó yẹ kó o support tó sọ yìí kì í sọ̀rọ̀ wọn fọmọdọ rẹ wọn ṣe gbàkà ọkàn ayé àtijọ́ up till now wọ́n sì ń ṣe wọ́n sì ń dánwò wò bí sórí tolú bó ṣe wò yẹn abẹ́rẹ́ tolú olókùn dì kò lè yọ sọnù bàbá ẹ̀ ní àdúgbò bàbá bẹ̀rẹ̀ sí i. olóye olóye ẹni sùn. ẹ ẹ àbí tolú ò lè sọ ọrú ẹ ó ṣe máa sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ kò lè sọ yín olóye ẹ fi situation yẹn lẹ̀ fi mi ẹ jẹ́ kí n handle ẹ̀. ẹ fọkàn balẹ̀ olóyè kò sí wàhálà bẹ́ẹ̀ ṣe in fact ẹ bá ti drop tán máa bẹ̀rẹ̀ action lórí ẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ṣe gbọ́ ẹ máa bá yín sọ̀rọ̀ later all right ẹ ṣe ó ah, ah. pàlàpàlà ò lélẹ̀. Σκυπό. Ενό σκυπό. ale béèrè. ala wa ẹnjinia eh, la béèrè ẹnjinia wa le. sọ́ọ̀rì kékeré wa. wàá kí ló ṣe ẹ ṣó ń mọ̀mọ́ ni tọ́ba ní ká wà ní wá bí náà. wàá sọ ju e fún ẹ ṣó wo ju ṣó dáhẹ́ mọ́ ni. òbó ṣe ń bá mi sọ ẹ wà wọlé ní ẹ lè máa jẹ o. wá wá sójú ìwò ọdún fa ọ̀rẹ́ mi wáyé ìbéèrè o eléyìí kẹsẹ́ mi aláìlú yẹn wa aláìlú lórí fóònù wa wọ́n yìí wo mi wo wọ́n bí ẹni náà wọ́n lè máa pọ̀. ariwo ẹ pọ̀ ariwo ẹ pọ̀. máa wọ rí jẹ́ kí n bọ́rọ̀ sí. máa wọ rí bàrà ẹ sọ̀rọ̀ ìhà ìbéèrè àwa ń tà. búdọ̀gì àbí kí lórúkọ ẹ̀ tó ń ṣọ́ yín kò jẹ́ àwọlé o. lẹ́nu géètì tèmi mo òkè mo ti wá ta ìmọ̀ wẹ̀. wọ́n láì kú eré òun ìwé fagolé ìwé òun lè ràn ó sínwìn ni. àlà tọ́ba sí géètì sí ìgolé mi kọ. aṣíkọ́ndú kí ló dé tó fi jẹ́ káwọn tó béèrè mi wọlé. kò mọ̀ pé ìran béèrè. come on open the gate for, for them my friend. she won't, yeah, he won't bet. Now, he won't bet. Charlie. kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin gan ti pẹ́ jù. ẹ wo àwọn ajá yẹn afọ ló jẹ bọ́ọ̀ yẹn má ta ní géètì yẹn rírì ni o. má wọrí máa sọ ti náà ẹ ti pẹ́ ó ti yẹ kémi gan ti jáde náà. àbá sáré lọ ṣàwọn kankan gbòòrò ẹni ká yọjú sí kí ló ṣẹlẹ̀ yàrá. ẹ wá yẹn yàgò pé. ẹ mọ̀ pé o trust yìí dáadáa ẹ lè ṣe ẹ. now ọmọ mi obìnrin àgbàlagbà first born mi ọ̀pọ̀ kan fẹ́ kó sí wa láàrin ó fẹ́ díjà bàbá àtọmọ sílẹ̀. ó yà wèrè ìyá ẹ̀ bẹ́ẹ̀ nítorí ó yẹ yìí ni. ọmọ mi ò fẹ́ gbọ́ tèmi mọ́nú ilé ah. kò sí nǹkan tí mo sọ fún bọ́ọ̀ yìí ni ìyẹn ni mo wá rò yìí pé ah, ó yẹ kí n wádìí this idiot ibi tó ti ṣẹ̀ wá ìdílé tó ti wá gbogbo everything about him mo fẹ́ mọ̀ kò sí èrè bàbá ìyẹn mo ṣe pé yín. ẹ ti ré kì í ṣe ó máa jíṣẹ́ kọjá àbí tẹ ọ. lọ́hùn gbọ́. nà ibo ló ń gbé àwa kí lorúkọ ẹ gangan náà káàdì fi bẹ̀rẹ̀ iṣẹ́. káàdì yíyá ìdáná báyọ̀ gan mo là ló gbé ẹ̀rọ bí sí kó sínú nílùú ìyàwó yà wèrè. are you guys stupid just stupid tí bá ní gbogbo information tẹ béèrè ṣé máa pè yín pé kẹrẹ bá mi ṣiṣẹ́ ẹ fi ẹ yára yín brain ẹ now ẹ dẹ̀ mọ̀ pé ebè mi máa ń wà òkè fún yín a ní láti negotiate máa ṣe ebè tó dáa sọ̀rọ̀ mi yẹn n tó máa fún yín ní lead tẹ́ fi máa get gbogbo information ẹ kẹwàá gbà ká fún wa kẹwàá gbà kí ló fà ẹ wọlé. ọjọ́rùn gbọ́. wọ́n gbé ohun tá a mọ̀ ọjọ́ dé. aláàbò àwọn àgbà ìwúlò wọn tà wọ́n lóṣooṣù. sílẹ̀ ẹnjìníà ó ti mú fún wa ti pẹ́. ẹsẹ̀ ọ̀gá ti máa mọ ọdún ọmọ ìrí o irú ọmọ ìṣẹ̀lẹ̀ yìí àti yín ṣẹ́pọ̀ ní ìtòkókó pòrùn náà yìí ọmọ bọ́lá hàn tolú mi ma. èmi nìkan tán. mọ̀mí oúnjẹ ọmọ ni ọlọ́run dẹ̀ ní jẹ́ kòkòrò mọ́ yẹn. àmín àmín Ah, ìwọ náà wàá jẹun ọmọ o. àmín mà. oúnjẹ ọmọ wa ní àwọ̀ náà lọ fún. àmín àmín. Ah, èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní yàwó àtọmọgbọ́lá hàn lágbára ọlọ́run ọ̀rẹ́ aṣekúpani ọ̀rẹ́ tí í ṣini lọ́nà ọlọ́run ò ní jí ó bá yín rìn. àmín. èmi nìkan tán mójó ń jẹ ọmọ bọ́lá hàn ní ọkọ mi. ẹ bá mi bẹ́ẹ̀ tó lóòótọ́ nǹkan tó ṣe fún mi pọ̀ kí n ṣe tọrọ owó ní nǹkan tá à ń sọ lọ́wọ́ yìí ìfẹ́ ló important jù mo ti nífẹ̀ẹ́ Tolú ju bó ṣe yẹ lọ ẹni kó má jà mí lẹ̀ o. Tolú ma ọ̀rọ̀ ló gbọ́ yìí o ọ̀rọ̀ ló gbọ́ yìí o jọ torí ọlọ ṣé orí tí ọmọ gbọ́ láwọn mi bá ti ṣe gbà wípé èmi ni mo ṣe é torí ọlọ́run àpọ̀lẹ́ má jà jùlẹ̀ o ipa tó o ti kó nígbésí ayé ẹ̀ àti tèmi tí mo jẹ́ ìyá ẹ̀ kò kéré mọ́ o torí ọlọ́run ẹ̀yin mi báyìí ní fi pọ́n mu. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. ẹ̀yin guys alfa. baba gbogbo information bọ̀bọ̀ Gbọ́láhàn yẹn gbogbo ẹ̀ ló ti wà lọ́wọ́ wa bó ṣe ń jí bó ṣe ń jẹun bàbá tó bí even orúkọ ìyá ẹ̀ ó wà lọ́wọ́ wa bá ṣe dúró yìí. Um, ṣé gbogbo tẹ̀sán yẹn iṣẹ́ lẹ ṣe o mi ò kó ṣe yín dànù bẹ́ẹ̀ gbogbo information tẹ́lẹ̀ ní ẹ̀ èmi ò need ẹ̀ oh yes ǹjẹ́ mo nǹkan ni mo need ẹ̀bùn tí mo fẹ́ báyìí ẹ kàn bá mi tọ́jú ẹ̀ for three months kẹ́ lọ gbé pamọ́ kẹ́nìbọ̀dì má rí kó má gbóòórùn ẹni kó má rí òórùn kó kàn wà for three months ìyẹn ni mo fẹ́. bọ bàbá ẹ má bínú o kọtẹ bá wa sọ tẹ́lẹ̀ yàtọ̀ sílẹ̀. gbogbo nǹkan ti yí padà so tí mo fẹ́ nìsín ni mo sọ fún ẹ. ẹ wo sà ẹ sà ẹ wá fi òun lẹ o òun bẹ́ẹ̀ ni o kò mẹ́nu bẹ́ẹ̀ ni o aláyé lẹ́yìn àwa dá yín mọ̀ gbòòrò ẹ̀ mọ́ ẹ ṣe kí ni a ṣàyífà wa òun bẹ́ẹ̀ ni kò yé òun ni ẹ sà bó ṣe wà yẹn tí wọ́n á ní pé ẹ fẹ́ for life mọ̀ àgbèpamọ́ àìmọ̀ irú ẹ̀ sọ́kà òun sinmi lára ẹ̀ mi ò fẹ́ for life sórí three months yẹn ti wà okay fún mi gbogbo ohun tí mo fẹ́ kó ṣẹlẹ̀ á ti ṣẹlẹ̀ before the three months. Oh, ọ That's done here. Robert. Ben yok. Sit down, Allah. Çok çok çok. Çok kulüye lu var ya, bu şey her bay. ẹ wá gbá ìṣe ọmọ ìyá mi. gbóbi ló bá ẹ lẹ́rù mo ṣe wá ọ̀rẹ́ ẹ̀ làwa jẹ́ o àwa new friend ẹ̀ ló gẹ̀ àwọn ọ̀rẹ́ tuntun tó ṣe gbà wọ́n jẹ́ pé akọ organize show kan lálẹ́ yìí ni as in party kan wá pé káwá pè ká jọ lọ ṣe fàájì láti mọ̀ náà bó ṣe wà ń sìn má tẹ̀lé wa ó ti yẹ abájá wa o. ala o mọ ọkọ tó ṣẹlẹ̀ àwọn abíwá bá ṣeré o àyèrè ò yọ rárá ṣó máa lọ àbó lọ mi ò ń lọ sí pati rárá mi ò ń lọ pati mi ò mú jáde mi ò mọtí mi ò mu sìgá mi ò bóyá okóbìnrin mi ò ń lọ pati rárá. ah wo ṣàyà ṣo máa lọ. orí. ah máa lọ ìbọn ẹ máa lọ máa lọ sí pati igbó sáàdì ìbò níbi tá à ń lọ ẹgbẹ jẹ́ kí n sọ fáwọn èèyàn mi. sí ah, ah, ah. o àwọn ọ̀rẹ́ wa ó ti sáré corporate iṣẹ́ ńlá kò lè ní bàjẹ́. ẹ sáńdọ̀ àṣírí. wà á bá ìyá ni má ṣe máa lọ́wọ́ má wọ́n máa lọ́wọ́ ẹ lọ báyìí. ká jẹ ká mú pati rẹ béèrè kí o ṣe ó yára. a ní ìrònú síwájú wá wá àwọn àlọ́ wẹ́n sọ yẹn. dádì ńkọ́ báwo ni iṣẹ́ ìwà mórí wẹ́rẹ́ yìí. mọ́mì mo ní kí n wá wò bóyá gbọ́lá wọn wà lọ́dọ̀ yín bíbá ẹ̀ ni nítorí àtàná mo ti ń try fóònù ẹ̀ tí ó wà available. kò débì kò débì wọn ò rí látàná. kò dọ́dọ̀ yín. kò débì èmi náà ò rí i bẹ́ẹ̀ kò dágbére fún mi pé òun travel. kí wàá ní nǹkan tó yín bó wá ni ó lè lọ tó wá pa fóònù látàná àbí ó pa fóònù. kò lọ látànà. kò dé bí èmi ò rí ṣé o ti bá mi wò lọ́dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́. Ah, mo ti dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ kí n tó dọ́dọ̀ yín mi báyìí ọ̀dọ̀ wọn gan ni mo ti ń bọ̀. Eh, eh, eh, mo dáràn o ta mo fẹ́ pè báyìí ọmọ gbọ́lá ò lè fẹ́ travel kó má dágbére fún mi fóònù tó ti wá kú. mọ́mí mọ́mí ah, ah, mọ́mí ẹ̀ ní sùúrù kò lè tó yìí gbọ́lá wọn ṣáà kì í ṣọmọ kékeré bóyá ó wà níbì kan tí bátìrì fóònù ẹ̀ lò tíyẹn ti wá kú tí ò dẹ̀ recharge Eh, i'm sure pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn because naturally ó yẹ kó ti pè mí fúnra ẹ̀ látànà eh, ẹ mọ̀ kan eh, èmi nígbàgbọ́ pé kí lè ní ìtòṣù ó yẹ kó pè mí. tó bá ti pè ẹ́ torí ọlọ́run jẹ́ ń tètè gbọ́ má jẹ́ kí tèmi ó di sí ìjọ torí ọlọ́run. ẹ má wọrí tó bá ti pè mí màá sọ fún yín pé kó wá yọjú sí yín bébí. Ah, ó dáa ó ṣeun o ṣe mo dúpẹ́ o. o ṣeun ìyá mi mo dúpẹ́ o ìjọ bó bá ti dúró ẹ̀ má jẹ́ kétí mi jù sí ìjọ orí ọgbọ́n o ṣeun mo dúpẹ́ o. báwo lóye ẹ má bínú pé mo pè é nípe pàjáwìrì ẹ ṣé mo dúpẹ́ ẹ madam ẹ̀yin náà mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀rọ̀ ọmọ náà ni tí iṣu ọmọ ó bá wá jìnnà o wọn ò ní fẹ́ ni kankan wá ṣàwátì ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe rí ìjókòó yìí mo pè é torí pé ìjókòó ayọ̀ ni ó jẹ́ fún mi ló dẹ̀ máa jẹ́ fún gbogbo wa pátápátá tí ẹ bá ṣàkíyèsí tàbí ohun tí olóyè fúnra wọn mọ̀ pé láti bí ìgbà díẹ̀ sẹ́yìn làwọn awuyewuye kan ti ń wáyé lórí pé Tolú gbọ́dọ̀ fẹ́ Túnjí mi ò ní fẹ́ Túnjí stuff and um, tí gbogbo ẹ̀ kàn lọ tínú àtọ̀tún àtòsí wa ò dùn àmọ́ olóyè mo promise yín ní nǹkan mo sọ fún yín pé sẹ́ẹ̀ lábẹ́ gbogbo bó ti wulẹ̀ orí I will take control of the situation torí pé èèyàn gbọ́dọ̀ lè tó bá lé ilé ara ẹ̀ ṣe ni náà bàbá olóye ibi tí a fẹ́ gbin obì sí fúnra ara obì ló lálẹ́ wù ń tolú ọmọ mi ó ti gbà láti fẹ́ tún jí <laughs> now ṣe rí kì í ṣe gbígbà nìkan ó ti gbà láti ní kí àwọn ṣe ìgbéyàwó kọjọ máa gbé ní tọkọtaya. ẹnjìníà ẹ ìfàkìtì náà tí n bá ní pé inú mi ò dùn rọmọ pa mo ṣe wá rí pé gbogbo promises dè é fún mi lórí fóònù confirmation ẹni mo ń wò rí. mia sin Tolu sitting calmly beside Tójí ọmọ mi ó wá confam pé <laughs> ọ̀rọ̀ tẹ̀ rí bẹ́ẹ̀ Tolu sórí èmi àti dáadé ọ̀rẹ́ ẹni wá tẹ̀tẹ̀lẹ̀ from beginning later the business partner now sori we ìfẹ́ tó wà láàrin wa tó mi yẹ ó máa wá jẹ́ kí àti àwa àti family ka di kan náà nǹkan kan kọ̀ bẹ́ẹ̀ kó ṣe fún mi báyìí nísìnyí kàn mú ọjọ́ kan péré pé ìjọba yìí o mo fẹ́ ká ṣe wedding ìwà àti ọmọ mi in fact ó ti wà òkè pẹ̀lú èmi àti bàbá yẹn tí wọ́n bá sọ pé lọ́tún lára ẹ̀ mo ti ṣetán. <laughs> Tolu my daughter o ti rí everybody lórí ìjókòó mo kàn fẹ́ kó o sọ nísìn fún Túnjí alára rẹ̀ fúnra rẹ̀ pé o ti ṣetán láti ṣègbéyàwó pẹ̀lú ẹ go ahead my daughter. <laughs> ṣé dọ́ọ̀sì wà lórí ẹ̀. no mi ò mọ̀ bí àkọ́kọ́ mi ṣe dọ́ọ̀sì kan wà lórí mi. mi. ọlọ́gbọ́n lọ rán lẹ́ẹ̀rin orí ẹ̀ o ni mo fẹ́ bẹ́ẹ̀ pa ọdẹ ti jẹ́ kó sá lọ sí ẹ̀. mi ò mọ̀ pálángbá wà lórí mi ẹ̀yin náà bá ti sọ pé nǹkan wà lórí mi látẹ̀kọ́ pálángbá sí lórí ẹ̀. ẹ̀ bá ti jẹ́ kó bá mi pa náà. pẹ̀lẹ́ díẹ̀. Oh my God Daddy Daddy please don't move ẹ má move rárá ejò rẹ lórí yín kẹ. ejò. ejò rẹ lórí pọp sí mi ẹ bẹ́ẹ̀ mi Daddy ẹ bọ ẹ ẹ ní sùúrù ẹ yẹ kí sáré lọ mọ̀dà wá kí n fi báyìí pa. Tolú ma àdàbí ti báwo. àdá ẹ jẹ́ kó máa yín bá. ọ̀yẹ̀là ọ̀yẹ̀là omi ṣe ṣukutu omi dọ́nà sí méjì ọ̀nà ṣe ṣukutu ọ̀nà dómi sí méjì àtomi àtọ̀nà wọ́n dára wọn sí mẹ́rin mẹ́rin adíá fún òyigiyigi tí ń ṣọta ní omi ah. òyigiyigi hmm. ọ̀yẹ̀là hmm. bá a fẹ́ mọ̀ lójú àríná ọ̀yẹ̀là. Ah, ah, ẹnjìníà ẹni tí mo ní kó o wá kọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yóò fi lójútùú ń bẹ ní sàkání rẹ. ó wà ní sàkání. ẹ wo ìyẹn tí ẹ̀kọ́ ní n tó ń ṣẹlẹ̀ báyìí àkọ́bí mi ọjọ́ sí ọlọ́run ti bá wa ṣe ara ti balẹ̀ mi ò kàn wá sọ fún yín ni òun ló wá ń ṣe mọ̀ mi mọ̀ lẹ́nìí òun pẹ̀lú ọkọ àfẹ́sọ́nà ẹ̀ adẹ̀ ti bẹ̀rẹ̀ ètò àfi bó ṣe bẹ̀rẹ̀ sí rálàgbà rédíò lórí everybody even èmi tí mo jẹ́ bàbá ẹ̀ ó wọlé ó fẹ́ má dà ó fẹ́ fi sàmì ni mo sá débi ìyẹn ni kẹ́ ẹ bá mi mójútó ohun tí a bá lè ṣe ẹ jọ. torí pé ń bẹ́ ń ṣàkání rẹ ló jẹ́ kó ara ọmọ rẹ wálẹ̀ àmọ́ ó wá ṣe mí ń kàyéfì kí ló dé tó fi bàjá. wọ́n mi kàwọ́ mi àbí ẹni tí mo ní kí wọ́n tó fi. ìwọ ló mọ. ẹ ẹ ẹ dúró bàbá ẹ dúró ẹ dúró ah. ṣé ọlọ ah. ọlọ kí ni gbogbo ilé ìbáyìí kí ni. yes ẹ ẹ lọ ẹ ní sùúrù kẹjá kí n sọ̀rọ̀ ẹ ní sí mo ní kẹtọ́jú kan. lórí ìròyìn dọ́là. wọ̀ ṣé ìwọ náà rè o ò jù báyìí lọ ìwọ ló ń kọ́ ẹ̀yìn mi àtọmọ mi síra dùnà lénìí mo fẹ́ mọ orúkọ ẹ̀ mo fẹ́ mọ ibi tó ti ṣẹ̀ wá mo fẹ́ mọ bàbá ẹ̀ nílùú yìí tó fi jẹ́wọ́ ìlú ǹda èmi láàmú kí lórúkọ ẹ̀. ẹ má bẹ̀rù sá ẹ jọ gbọ́ láwọn lórúkọ mi sá. ìwọ gbọ́ láwọn kò sí ọlá kankan tó máa gbé hàn lẹ́nu ó bọ̀ táàdì bàbá ẹ̀. ẹ sà ọmọ àrílé àrílé pàjẹmọ ni sà. àrílé pàjẹmọ wo. àrílé pàjẹmọ kan náà ni sà. ó ní kókó. yíyí kò yé mi o because mi understand circumstances yìí èmi gan ti fẹ́ máa rò pé ṣé kìí ṣe pé bí àwọn ṣe because ó ṣẹlẹ̀ sí mi lẹ́ǹkìní ó ṣẹlẹ̀ lẹ́ǹkejì this is tough time kí ni nǹkan because ah God mo ti sáré sọ́tún sáré sósì yet still same I think I have to ignore this. Yes. Ignore what? I think ṣé o mọ̀ gbọ́dọ̀ sọ ni? Kúlẹ̀ tó lọ́n ronú bí àwọn kẹfẹ́ rí. So o fẹ́ let go kí ni ẹ̀ you don't do things like that ọmọ do máa ṣẹlẹ̀ mọ nǹkan àárín jalè mọ nǹkan tá a máa ṣe kù ó kú ó kú báyìí gbòòrò jẹ́ ká jù lọ. náà mọ́tò there is a way out ṣé bó o lè máa fún mi bí pákó wa tó máa ń lójú tó láìpẹ́ nù pámọ̀ sọ̀rọ̀ yìí ó lè ah, wọ̀ àmọ́ tó lè what are you saying don't do yourself man. rosé yeah rosé bàbá ní bàbá ní bàbá yẹn sórí lóòótọ́ bàbá yẹn máa help kò sí nǹkan tí mo gbé léwájú ẹ̀ tí ó kì í ṣe but guy ah ọ̀rọ̀ millions là ń sọ yìí ó ti pọ̀ ju story wo mo fẹ́ fún un. kò mọ̀ ní ló kéré ju ah, nice story wà nílẹ̀ àjẹkùjà tó tó fẹ́ fowó ìṣeré rè owó ta ní ìdìkan ogun lọ aṣọ gbogbo kù ó ti wá àtọkù just tell me three months a máa rí owó yẹn padà fún un you understand ah, i'm i'm sure if i'm very sure pé wọ́n ní woman feelings and he likes you so i have a problem pẹ̀lú yẹn. Oh boy, man, pick up. Okay. Pick up it now. It's alright, there's no crime in trying. I'll try. I'll try and talk. Yeah. Now I'll try. ṣùgbọ́n ìfẹ́ gbà wo ilé kan láàrin méjèèjì ẹ̀dùnkàn kan tí mo sọ fún yín ṣòro pé mo kò fẹ́ẹ̀ ṣe ìwọ tó tí mo ní kó bá mi kó bá mi rí mi bẹ́ẹ̀ tó bá sọ kó jẹ́ kí n gbọ́ ṣètìgbọ́. máa pè máa pè lórí fún sa. a máa retí ẹ. so bá mi dé ọ̀dọ̀ Mr. Lawal mo sọ fún ọ lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ bá mi ojú gba àwọn kinní yẹn ṣètìgbọ́. ok o báwo ni inú dé tí mo ní kó wọlé jókòó tó lóòjókòó ni. ṣe nǹkan tí mo fẹ́ wá yìí fún ẹ ṣe nǹkan tí mo lè máa sọ ní ìlọlẹ́ kọ́sì kò ṣe nǹkan tí mo lè jẹ́ kí etí mi jù that's why i <coughs> kí ni nǹkan tó ló ṣẹlẹ̀ gan-an. ẹ ẹ sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tí mo á rí yín fún ni pé ọ̀rọ̀ lórí àwọn ètò tí mò ń ṣe lọ́wọ́ ni ṣùgbọ́n bí àwa fifty ni ọ̀rọ̀ ètò yẹn jálé lórí ṣùgbọ́n ní agbára ọlọ́run sà àwọn mẹ́wàá náà mú mo wá wà nínú àwọn mẹ́wàá tí wọ́n mú ṣe àwa mẹ́wàá yẹn sà mm, ó ní owó kan tó yẹ ká san owó yẹn ni mo ti wá san san san san ṣùgbọ́n mi ò rí san torí ẹ̀ ni mo ṣe ní kí n ṣáà sáré wá sọ́dọ̀ yín kí n wá bá yín bóyá ẹ máa lè ràn mí lọ́wọ́ lórí ẹ̀sà. ẹ bí èèlò wa ni wọ́n. Ah, bíi three million ni owó tá à ń sọ̀rọ̀ ọba ẹ̀ sà. ẹ three million. ẹ sà kì í ṣe gbogbo three million yẹn náà ni mo ní ìdìsà mo ti rí inú ẹ díẹ̀ náà ló kàn kù ẹbí èlò gangan wà ní owó tó jẹ́ pé wàá fẹ́ ní ìsinmi. bí one point seven ni sà. one point seven million. bẹ́ẹ̀ni sà. ẹ ó dẹ̀ mọ̀ pé tí n bá rí pọ́mọ kékeré bá fẹ́ dìde báyìí ó máa wù láti sapá wọn. àmọ́ àsìkò tó wá bá mi yí owó pọ̀ lọ́wọ́ mi bíi oṣù kelo sọ pé máa dá owó yẹn padà fún yín. oṣù mẹ́ta péré náà ni sà ẹ sà ṣé ní oṣù mẹ́ta yẹn náà bó ṣe wà yẹn tó bá lé ní oṣù mẹ́ta wọ́n máa tún sanwó wọ́n máa san kún ṣùgbọ́n kò tiẹ̀ lè kọjá oṣù mẹ́ta yẹn a máa a máa san padà. oṣù mẹ́ta ok nda àwa kàn ṣe sìn sá máa disappoint mi torí owó ẹgbẹ́ ni o. ẹ máa ṣe fún mi sà kí la fẹ́ ṣe ètò ògbò yẹn jókòó ẹ kò sí wàhálà láti má ìwò tiwọ́ ni pé èmi ni pé má disappoint mi ah, owó ẹgbẹ́ ni o jòdó ọlọ́run gbogbo ìgbà lè rìn àwọn tó ní bá tún rí ṣàjọ lọ́tọ̀. Ah, wo bí wo bí ẹ wo wá bí wo bí wà wo bí wà láyé bí wọlé báyìí lọ lásán gan tiẹ bá ẹ ní ọ àbáyé kan olùkọ olùkọ kò. kí a sá máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ọba ṣe rí àwọn ìwà tá a bá ń hù láyé bá a ṣe ń dàgbà lé ayé tá à ń hùwà ẹ jẹ́ kí a máa wọ́ọ̀ṣì tá a bá ń ṣe torí àwọn ìwà wa kan máa ń wà tá a máa hù tó jẹ́ pé tá a bá máa kẹsàn ẹ̀ téèyàn bá ṣe dáadáa kẹsàn dáadáa téèyàn bá ṣe tí ò dáa akẹsàn bìí ṣe rí mo mọ dáàdì dáadáa mo mọ̀ wọ́n gan ah! ẹni rẹ ni èèyàn bíi wọ́n ṣọ̀wọ́n àwọn nǹkan tí wọ́n gbé ṣe nílé ayé àwọn èèyàn tèmi mọ̀ ah! ikú rẹ̀ náà kú ọ̀run rẹ̀ náà wà ẹ̀san ẹni gbọ́lá hàn wá ń kó báyìí èmi pẹ̀lú ẹ̀ ti a ti gbéná wojú ara wa lórí ọ̀rọ̀ ọmọ mi pé ẹ́ ta ni wọ́ ṣùgbọ́n ìgbà tá a wá túṣu désàlẹ̀ kòkò tó wá ṣàlàyé pé ọmọ lágbájá báyìí lágbájá báyìí ọsàn tó bá rí gbajúmọ̀ tí ò bá wọ̀ ẹ̀yẹ oko ni ó fẹ́ ìdí leléyìí tí mo fi wá ń fi gbogbo ara mi pátápátá sí i pé kí Tolú ọmọ mi àti Gbọ́láhàn kàn máa béèrè àníyàn wọn lọ. Ah, wo gbọ́ràn ó ti dọ́mọ́ mi o lè wọlé mi ní anytime àárọ̀ ọ̀sán alẹ́ anytime o ti di part of me mm. torí pé ẹni tó bí ẹni rere ni and um, lastly mo gbọ́ pé ó dàbẹ́ pé wọ́n ní o ṣì ń kọ application fúnṣẹ́. Ah, bẹ́ẹ̀ ni ó ń wáṣẹ́. ọ̀hún má kọ́ mọ́ mọ́mi ọmọ mi rè àkọ́bí mi ni obìnrin ni ẹni tí wọ́n bí tẹ̀lé obìnrin ni ọkọ ọmọ mi àkọ́bí ṣé kò ti dọ́mọ mi ìkan lára àwọn md ilé iṣẹ́ mi rè. dídé md mi ìkan lára mama ẹ jókòó bẹ́ẹ̀ bá tiẹ̀ máa gbàdúrà ẹ jókòó. gbogbo ohun tó ní àtìyí tí o. nínú ohun tọ́lọ́run yọ̀ǹda fún yín ọwọ́ ọ̀bàjẹ́ ò ní kàn kankan bẹ́ẹ̀ fò lórí òfurufú ẹ̀ ní forí sọgí bẹ́ẹ̀ bá rìn lórí ilẹ̀ mọ́tò yín ò ní já ẹ ṣeun mo dúpẹ́ o. so amazed at all the things you do Yes, I wanna build my whole world around you miss you for